Actual? láyé yìí aláṣẹ kéde òrìṣà. ikú tí ń pa ọmọ tí yẹn ń sáàsì kábíyèsí oníyẹ o ọlọ́yẹ ọ̀túnlọ́yẹ gbogbo ọjọ́ gbogbo ní ọ̀jẹ̀ tiẹ̀ ìkó èkó bá lá ìké èké lò lẹ́sẹ̀ kí n kò ní í ṣe ẹ̀mí ìrìn ogun ó gùn ọ̀tọ̀ ti bímọ kákó ọmọ rẹ o ọmọ tó bí náà ni àkọ́sí àkọ́sí ọmọ àkọ́sí àlàáfíà gbogbo ìjáde rẹ láyé ìwúre tó wá kú lọ́dọ̀ aláàfin wàláì gbogbo ìjáde rẹ ire ní ọmọ ìjà sí ikú ìpẹta lójú rẹ kò ní pẹ́ àrùn ò ní sí ẹ́ àsìkò tó wá gbẹ tó ní kí bàbá dasọ́ lábùọ̀ yìí pé ìwọ náà fẹ́ tóbi sẹ́yìn àlọ́ tó fẹ́ lọ́lá di kó ṣe nínú yìí lágbára ọlọ́run lágbára ọlọ́run pàtó bá bàbá tó tún bọ̀ ọ wà fún baba lábọ̀ pé o dúpẹ́ o orí tẹ́ ṣe fún mi o o tún rí yàtọ̀ àdúrà tẹ́ ṣe fún mi o ìyàtọ̀ owó ọ̀bẹ ìyàkùkọ ọmọ ọ̀bẹ àlàáfíà ọ̀bọ ìdùnnú ọ̀bọ ayọ̀ ọ̀bọ tó o ní ṣubú dànù níjọ́ tó ti rìn orí owó òrọ́lá ṣùgbọ́n ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ọlọ́mọ kékeré ní ara ẹ̀ ní ẹ́ o lè wá fi ọmọ kékeré òun wá joyè lọ́dọ̀ aláàfin lágbára ọlọ́run yóò ní tiẹ̀ ò ní dààmú ò ní fìtìmọ́ ìyàwó rẹ ò ní dààmú ìyàwó rẹ ò ní kú mẹ́lọ́ ò ní gbọ́mọ sí lágbára ọlọ́run ò ní gbọ́mọ sí ò ní fi ọwọ́ rẹ gbọ́mọ sí ò ní kójú rẹ sunkún lágbára ọlọ́run bábò ò ní sunkún rẹ ìwọ́dọ̀ ò ní sunkún bàbá báyìí ẹ má rò mí pé bó ṣe wà yóò ti làgbá ọmọ èké ni yóò ń bọ èmi àyọ̀ ń bọ èmi bọ̀

tí wọ́n So right about now, all the friends and our wonderful family of our wonderful, permit me to call him all the friends of uh, the newly ordained, permit me to use that word, conferred, a Akosi of Yoruba land. Chief Abi Okwala. A day like this is what we call a day of honor, a day of identity, culture. And not just about Akosi alone, also a wonderful Yeye. -ye. All our friends from the south, from the north, and also from the eastern part of Nigeria. imperial majesty confers the title on you. You know what that means? It's transgenerational. Alọ́tí yàgbọ́n tèmi o. ẹ̀rà mi kalẹ̀ ọkàn rẹ̀ balẹ̀ ọyẹ́ fọkànlẹ̀ fún ẹ̀yà. Ikú tí ọmọ tí yẹ ẹ sá sí. Ah. pọ̀ tà ọ̀tá rẹ̀ lọ́pọ̀ ẹ bá mọ́tò yìí ẹ bá gbóyè sọ́jà. Ah! onígbà ẹ̀lẹ̀kẹ́ kú onígbà ẹ̀lẹ̀kẹ́ àrùn wà nílé lọ́wọ́ tó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ayé ò ní mú wà ní so bí ẹran so lọ́la làmídìí ọ̀la ìwọlá aláàfin tò ní gbogbo tí mo sọ yìí ọ̀wọ̀ síbẹ̀ fún ẹ̀mí yòókù lọ́pẹ̀ kan ní kése igbó ọdún èmi ni fún ọ̀yà ìdílé. sẹ́yìn. Thank you. àbọ̀ onílẹ̀kẹ̀ àwọn o àbọ̀ onílẹ̀kẹ̀ pé ọ̀rọ̀ ń ronú ẹsẹ̀ ń ronú ẹ̀hẹ́ o kò ní sí ẹ Thank you. Ah, Àbí ẹ̀sìn àtẹ́lúwà, àrùn ní ọlọ́run lórí ilẹ̀, ọmọ náà ló sọ̀rọ̀. Adé yóò jáde fún obìnrin. gbà mí o. Please, please, my phone right now. Ẹ mọ̀ fowó ẹ fowó Adélẹ̀ ẹgbà wá ẹ má bàa jọ fún ọwọ́ ọmọ mi. Ọrùn ní wọ̀. Ẹ ṣàánú mi. Ọrùn ní wọ̀. Àárín ọlá mọ̀mọ̀ ló máa ń jẹ́ àárín ọlá àárín owó ẹ dákun ẹ wò ó ọ́fíìsì àbí òfíìsì ẹ̀. Mo ti fọ́ mu láyà bọ́ bọ́ mu lórí ọwọ́ adé kí bàbá ó tètè bá fọmọ́wọ́ adé wa o gbogbo ẹ̀yẹ aládé ládé ẹ fún mi lówó o èmi ò lè máa ṣiṣẹ́ mọ́gbowó o ẹ dá mi lówó o ẹ fún mi lówó o. ẹ bá gbé gbálẹ̀ ẹ dá mi lówó o ọrùn oníwọ̀wọ̀ ni o àárín ni o àárín ọlá ọmọ aládé leléyìí o eléyìí sí ládé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ó tún wá gba ilé sí lọ́gbà láàrin ẹ̀mí rẹ̀ ó kú o ọ̀pẹ o ó mà ń fa ìlú o wọ ọmọ ti rí ọmọ náà pa ọjọ́ bá bí bẹ́ẹ̀ ó ṣe é ikú bàbá yèyí aláṣẹ kejì èkúsà kò ní í ṣe o. èmi ẹbí kò yí dà ee àwọn ọmọ ẹgbẹ́ fẹ́ fojú lè kókó Thank you.

àbáwọ̀ ní wọ̀rọ̀ yín ọlá ìyàrá ọlá tóbi rẹ ọlá láwọláwọ̀ làkú àtà ìjọ kò ní ṣe yín lágbára ọlọ́ ẹ̀hẹ́ kí ló kà á lọ ṣé ọ̀pá ló kù ẹ bá yọ ọ̀pá ló lọ.